bí Tinubu ò bá lè mú Buhari àwọn tó bá ṣiṣẹ́ ń kọ́ ẹ tètè mú wọn o gbogbo ìdààmú ojoojúmọ́ tó ń bá wà yìí owó tó wọ́n ni o ètò ààbò tó mẹ́hẹ̀ ni o kò sẹ́ni tí ó mọ̀ pé ìjọba tó kọjá lọ yìí ló dà sí wa lágbádá níbi tí nǹkan bá ti dáa tàbí níbi tí wọ́n bá ti fẹ́ forílẹ̀-èdè mọ́ olórí ìjọba bẹ́ẹ̀ ni wọ́n ń kì mọ́lẹ̀ tí wọ́n sì rí i pé wọ́n dá sẹ̀ríà gidi fún un wọ́n fìyà jòun àtàwọn tí wọ́n jọ ṣèjọba tí wọ́n sì fẹ̀jẹ̀ rẹ̀ fọ̀lú mọ́ ṣùgbọ́n àwọn Tinubu ò lè ṣe báyìí wọn ò rídìí táwọn fi gbọ́dọ̀ mú Buhari wọn nígbàgbọ́ pé oore ló ṣe fáwọn tó falé ìjọba Nàìjíríà láwọn lọ́wọ́ láì mọ̀ pé ilé tí wọ́n ti kápá àánú bẹ̀ lọ tí wọ́n ti yọ àwọn òpó tó gbé dúró ni wọ́n gbé fáwọn ilé ẹ̀gẹ́ rẹmìtì bó bá jẹ́ wọ́n rí Buhari mú tó farúgbó ara ṣẹ̀wọ̀n ni ìbẹ̀rẹ̀ bí Nàìjíríà bá ti dára ni nítorí mímú àti fífìyà jẹ ìbàjẹ́ kọ́ àti bẹ̀rù fáwọn tó bá tún fẹ́ ṣèjọba lé wa lórí ìyẹn ló ṣe jẹ́ pé tí wọn ò bá lè mú Buhari kí wọ́n má wọn tí wọ́n bá ṣiṣẹ́ àwọn tí wọ́n purọ́ fún wa àwọn tí wọ́n lẹ̀dí àpò pọ̀ tí wọ́n fi borílẹ̀-èdè yìí jẹ́ débi tó bàjẹ́ dé yìí àwọn tó jólè tààrà ni wọ́n tí wọ́n jalè títí tí wọ́n fi bá wa kanlẹ̀ pátápátá àwọn Lai Muhammed tí wọ́n ń purọ́ fún wa pé kò sóhun tó ń jẹ́ Boko Haram mọ́ tí wọ́n sọ fún wa pówó tí Buhari ń yá wọ́n fi ń tún Nàìjíríà ṣe ni àwọn Abubakar Malami tí wọ́n ń dojú ètò ìdájọ́ gbogbo rú àwọn amẹ́jì tí wọ́n gbé rélùwé tí ò ní ṣiṣẹ́ kalẹ̀ tí wọ́n lọ́kànnú àwọn rélùwé tó dáa jùlọ ní gbogbo ayé ni gbogbo àwọn yìí àtàwọn ẹlẹgbẹ́ wọn tí wọ́n jọ dojú Nàìjíríà dé ló yẹ kí wọ́n wà nísàlẹ̀ wọn bí wọ́n ti ń rìn kiri ìgboro yìí ò dáa àwọn aṣòfin àpapọ̀ tí wọ́n láwọn máa bẹ̀rẹ̀ ìwádìí nípa bílíọ̀nù lọ́nà ọgbà náírà tọkùnrin tó lóun fẹ́ ṣe sẹ́ńsọ̀ fún nàìjíríà gbà lọ́wọ́ ìjọba àpapọ̀ ṣùgbọ́n tí wọn ò ṣe sẹ́ńsọ̀ náà mọ́ tí ó sì sẹ́ni tó rówó ọ̀hún mọ́ ẹni tó bá rántí dáadáa yóò mọ̀gbà tọkùnrin tí wọ́n fi ṣolórí iléeṣẹ́ ètò ìkànìyàn lẹ́wà bẹ̀rẹ̀ sí pariwo kiri páfi kóun ṣe sẹ́ńsọ̀ ọjọ́ sẹ́ńsọ̀ náà ti pẹ́ òun gbọ́dọ̀ ṣe é kí buhari tó lọ ni àwọn buhari tí wọ́n sì fẹ́ fètò náà ṣe màkàrú sáré kówó kalẹ̀ fún un nígbẹ̀yìn ló yé wọn pé sẹ́ńsọ̀ náà ò ṣeé ṣe ṣùgbọ́n ńgbà tí wọ́n wọnú àsùnwọ̀n owó báyìí owó sẹ́ńsọ̀ ti lọ ọkùnrin náà láwọn ti fowó péèlò kò wá kẹ́ntì ó gbowó ọ̀hún jáde ìyẹn ni wọ́n ń sọ lọ́wọ́ ńgbà táṣìírí tú pé lóòótọ́ àwọn kan ti gbowó dọ́là jáde ní báńkì àpapọ̀ ilé wa wọ́n yíwè wọ́n ní buhari àtàkọ̀wé ìjọba àpapọ̀ rẹ̀ wọ́n jọ sáìwé tí wọ́n fi ránṣẹ́ àwọn kan náà ni wọ́n sì ṣèléyìí lábẹ́ buhari tí wọ́n jí mílíọ̀nù mẹ́fà owó dọ́là ní Central Bank mélòó mélòó ru owó bẹ́ẹ̀ tó sọnù ṣé báwọn kan náà ni wọ́n kóra wọn jọ pẹ̀ láwọn iléeṣẹ́ olè òkèèrè kan tí wọ́n ní kí Nàìjíríà wá sanwó pé wọ́n yí àdéhùn èyí iṣẹ́ tí wọ́n ní wọ́n fẹ́ ṣe wọn ò ṣe é síbẹ̀ náà àwọn mínísítà ètò ìnáwó àti tòfin ti múra kankan láti sanwó burúkú náà púpọ̀ nú àwọn owó iṣẹ́ ni wọ́n láwọn ti san fáwọn lọ́ọ̀yà tí wọn ò ṣe kinní kan nígbẹ̀yìn gbogbo ẹ̀ hàn pé jìbìtì ni rélùwé ìta méjì lòún rà lówó gọbọi tó ní kò sírú ẹ̀ lágbàáyé òun náà ni nàìjíríà lò fọdún méjì tí wọ́n fi dẹnu kọlẹ̀ yìí bẹ́ẹ̀ ni gbèsè tí wọ́n jẹ lórí ọ̀rọ̀ rélùwé yìí wọn ò tí ì san débì kan àwọn àrọ́mọdọ́mọ wa pàápàá ò lè san gbèsè náà tán bọ̀rọ̀ Améjì ló sì wà tó ń rìn ìgboro kiri pẹ̀lú owó rẹpẹtẹ lọ́wọ́ ẹ̀ yìí kò sì sẹ́nìkan tó béèrè ọ̀nà tó gbàdó lówó báwọn EFCC bá ṣiṣẹ́ wọn bí iṣẹ́ kò sí bí wọ́n ṣe lè túdí àwọn èèyàn yìí tí wọn ò ní kàngbẹ́ gidi ń bẹ̀. àwọn olè táwọn tí wọ́n bá Buhari ṣèjọba ti jà yóò sì ya gbogbo ayé lẹ́nu ńgbà tí wọ́n bá gbọ́ ọ ṣùgbọ́n tẹ́ ẹ bá torí ìdí kan tàbó mi tẹ́ ẹ bá fàwọn èèyàn yìí sílẹ̀ tí wọ́n ń rìn kiri ohun tẹ́ ń sọ ni pẹ́ni tó bá jalè tó jówó aráàlú tàbí tó hùwà àbàjẹ́ nítorí tó lágbára àtàṣẹ kò sóhun téyìí ó mú wájú pé ó lè yóò túbọ̀ máa pọ̀ sí ìdí òṣèlú àwọn tó fẹ́ torí olè jíjà wá sílé ìjọba ó sì pọ̀ nídìí òṣèlú nàìjíríà ó sì túbọ̀ máa bàjẹ́ sí ni ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ rárá ẹ kó gbogbo àwọn tó jalè nínú ìjọba buhari ẹ wọn dà sátìmọ́lé ẹ wọn dà sẹ́wọ̀n kéléyìí lè jẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn tí wọ́n bá tún fẹ́ wá ṣèjọba eléyìí ò gbọ́dọ̀ pẹ́ o kíákíá ni ó ṣojú mi kò rò o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí